mo fi ọpẹ́ fún ọlọ́run fún pípè tó pè mí sínú agbo ìgbàlà yìí ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run n kò ṣe àìbìkítà sí àǹfààní ńlá àlàyé rárá o pé ọlọ́run lè gba ẹnu mi yìí ńlá báyìí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi nínú olúwa prophet ia àjànàkú ti ìjọ christ revival victory chapel ìdílé mi àwọn òbí mi àti àwọn ọmọ ẹgbẹ́ mi lápapọ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ mi àti gbogbo àwọn tí wọ́n ní ipa rere nínú ayé mi pátá ẹ máa tẹ̀síwájú nínú ọlọ́run mo gbàdúrà pé nígbà tí a bá dàgbà tí a bá darúgbó tí a sì kú a ó jogún ìjọba náà lápapọ̀ àmín. ọ̀rẹ́ mi níbo lò ń lọ lẹ́yìn ayé ǹjẹ́ tó bá mọ. ìlú kan tó wà tọ́jà ayé lọ wá mú mi débẹ̀ yé ọlọ́run òkun. Hmm. ìbéèrè mi lọ́wọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi báyìí ó ní wípé níbo gan-an ni à ń lọ lẹ́yìn ayé bí a bá ṣetán nínú ayé yìí ó níbì kan tí a ó rè ibo gan-an là ń lọ lẹ́yìn ayé àárọ̀ ló ń gbọ́ mi ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ́ ìbéèrè mi lọ́wọ́ rẹ nìyí àkọsílẹ̀ fi yé wa nínú bíbélì wípé jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé nítorí náà nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún wa nínú ẹ̀ṣẹ̀ ni a sì gbé bí wa ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá wa tí ṣe ádámù àti éfà láti ipasẹ̀ wọn ni ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégùn ẹ ó rí i pé tá a bá bímọ tó bá ti mọ̀rọ̀ sọ a ò ní kọ́ ọmọ náà nírọ́ tí ó fi máa parọ́ ìdí nìyí tí jésù fi wá sáyé láti rà wá padà ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà láti lè fún wa ní ìyè ayérayé ni lẹ́yìn náà ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbà á kó sì di àtúnbí kò lè ní ìyè nítorí wípé bá a pẹ́ láyé bá ò pẹ́ o ikú ló bí ohun gbogbo bá a lówó láyé bá ò dẹ̀ ní o ikú ló bí ohun gbogbo bá a bímọ láyé bá ò bí rárá ikú ló bí ohun gbogbo ènìyàn ronú ọ̀run ìsinmi o ikú lópin ohun gbogbo. kí lè má da ọ̀rọ̀ làmì dé tán-tán kọ́rọ̀ má dariwo là ń kíbò sí kọ́mọ ẹlẹ́ran má padà wá jẹ́gun ẹni tó láṣọ kó má bàa padà wọ àkísà ènìyàn rò ó lẹ́nìyàn rò ó lẹ́nìyàn rò ó kẹ́sẹ̀ má bàjá rí rẹ̀. èrò tó mọ̀ pẹ́lẹ́ ayé yìí àwa náà jà ní ẹ̀sùn mọ́ bí kí gbogbo ẹni tó sayé dá wà yìí lọ kó yá máa gbọ́ ẹni tó ra nǹkan ìpanu lọ́jà tó dùn ṣe kò ní lọ sílé mọ́ ni wọ́n dàbí ẹni tó ti gbàgbé ọ̀run àbẹ́ ọmọ pé lè sí ẹ má torí ayé kẹ́ ẹ gbàgbé ọ̀run o mọ̀mí ké tantan yìí yóò ti dùnìyàn tó kẹ́nìyàn pàdánù ìjọba ọ̀run kọ́mọ ẹlẹ́ran mi àjàṣán ẹ̀fọ́ ṣó ẹ̀ṣẹ̀ lóró ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé nìyí rẹ o. lóòótọ́ ni ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé nìyí rẹ̀ kí wàá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan ganan gàlátíà orí karùnún ẹsẹ̀ kọkànlélógún kà sísàlẹ̀ ó ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ olè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ọ̀nà yòówù kó o gbàjálè ọ̀hún àní ẹ̀ṣẹ̀ ni bí o bá jẹ́ alágbèrè bákan náà ọ̀nà yòówù kó ohun kó máa ṣàgbèrè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni onílara oníjàmbá abọ̀rìṣà alágídí onígbéraga ọlọ̀tẹ̀ ènìyàn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́ ǹjẹ́ a ò wá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí tàbí ká mú lọ́kọ̀ọ̀kan eléyìí tó bá jẹ́ tiwa ká sọ pé kí oore ọ̀fẹ́ ó máa pọ̀ sí i nítorí náà bí a bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran tí a mú ẹ̀ṣẹ̀ bí ẹni mumi tá a sì wí wíwí tó lóòní gbọ́ hey ìyà kan bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yìí ń lọ wọn ò jẹ ìyà ayérayé níbẹ̀ ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹran ara wọn tí èmi ń padà síbẹ̀ torí pé ìyà ayérayé ni ìgbé oró ni wọ́n ń ké bẹ̀ ẹkún òun ìpayín kèké ló wà níbẹ̀ jẹ́ ká wá sọ nípa ìlú ọlọ́run ìjọba ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ ilé ológo ìlú ẹlẹ́wà ibodè ewúrà ilé dídán tàwọn mímọ́ níbi tí a ti sọ ẹrù wa kalẹ̀ ibẹ̀ ni a ti nu omijé wa nù àwọn áńgẹ́lì ṣàǹkọ́ mímọ́ mímọ́ mímọ́ nítorí pé wọ́n rí ẹwà ògo ọlọ́run ni òòrí ọlọ́rọ̀ àti lásàrù wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé ṣùgbọ́n nígbà tí lásàrù kọjá sí ìjọba ọlọ́run ọlọ́rọ̀ lọ sí ìjọba ọ̀run àpáǹdì wá wò ó bí ọlọ́rọ̀ ṣe ń bẹ̀ wọ́n ó ní ẹ bá mi sọ fún lásàrù ọ̀rẹ́ mi ni ẹni kó fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu ṣùgbọ́n àyè ò sí mọ́ irú àyè báyìí kò ní sí mọ́ lọ́run àyè tó fi ń gbọ́ tí mò sọ fún ọ báyìí kò ní sí mọ́ lọ́run yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́ yóò kó wọn ní ìjọba ọ̀run àpáǹdì ilé mímọ́ ló yẹ wá o ìlú ẹlẹ́wà ni ó ti dára tó. Síónì o ìlú ayọ̀ Jerúsálẹ́mù o ìlú ògo àfìgbà tí ojú mi bá rí o yẹ o má gbàgbé gbogbo ìyà tí mo jẹ o. ó tún gbọ́ ni Jerusalem tọrùn orí mi ìlú mi ilé mi bí n bá kú ẹkún ìbùkún mi ibi ayọ̀ igba wo lèmi ò rojú rẹ ọlọ́run mi. nígbà wo ni èmi ò rojú rẹ ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀ báyìí gbogbo ìyàwó ló bá lè máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó mú ọ padà tó sọ pé ò ní gba Jésù irú ayé wo ló ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí irú àwọn nǹkan wo ló ń là kọjá gan tó sọ wípé jésù ò tọ́ sí ọ lásìkò yìí pé bó o bá lówó tán ó padà wá gbà á ọ̀làmọ̀lẹ́ ìpẹ́jọ fún ọ irú kí ni nǹkan tó ń ṣe ọ báyìí gangan gan àrùn wo ló sodo sínú ayé rẹ tí òfin ọlọ́run lẹ̀ tó torí ẹ̀ sanwó rẹ tó ń kó owó rẹ fún babaláwo kí ni nǹkan tó ń da ọ láàmú tó bẹ̀rẹ̀ sí ń wọ ẹgbẹ́ ìmùlẹ̀ káàkiri ṣọmọ kan náà tó bíi náà ni ló sọ pé ó wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ torí rẹ ṣé torí owó tó fẹ́ nìyí torí pé àwọn ènìyàn ń sọ̀rọ̀ ẹ̀gàn sí ọ torí pé ó jẹ́ tálíkà ìyẹn náà ló fẹ́ wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ sí ó fa ayé rẹ fún sátani tí ò ní tí ò ní àǹfààní kankan rárá bó bá fa ayé rẹ fún sátani ìyà ni mo fi jẹyàn nítorí pé afúnilóòkan fi gbẹ̀ẹ́dẹ́ gbà á lọ́wọ́ èèyàn ní sátani bó bá fi ayé rẹ fún kò sí tí ó fún ọ òfo nínú òfo asán nínú asán náà ni ó padà fún ọ wò ó ìyà tó rè ó rè kó lè mọ jẹ lọ́wọ́ a ní kó o gba Jésù kó o dì í mú ṣinṣin nítorí pé ó yẹ kó o gbà á ọ̀nà kan nìyẹn ẹnìkan tá a fi fún wa nìyẹn láyé àtẹlọ́run ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀ bíbélì tún fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bákan náà wípé a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún kó máa wólẹ̀ má gbàgbé o wípé ayé yìí àwa nájà ń bẹ̀ ni ọ̀run nílé gbogbo wa. ẹ má má jẹ́ ká gbàgbé o pé àjò láyé èyí ọ̀run nílé wa oníkálukú ti ń nájà lọ́jà o làkókò ń lọ ilẹ̀ ń ṣú o tílẹ̀ bá ti ṣú dandan ní kárẹ̀ o àjò láyé èyí ọ̀run nílé wa. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ọ́ pọkàn bá ròkun rọ̀ṣà àforífẹ́lẹ̀ bùtẹ́ẹ̀ bí odò gbogbo bá ṣàn títí wọ́n á ṣàn sínú òkun o wọ́n bá ti ń wá là lọ bá pẹ́ láyé o bá ò pẹ́ o ikú ló pín ohun gbogbo ènìyàn ro ó ro ó rò ó rè. bẹ́ẹ̀ ni rírò rírò báyìí lọ́bẹ̀ gbẹ̀gìrì bá àbárò yóò ṣàn yóò domi lásán ó sàn fún wa láti wà nínú Jésù ká ní Olúwa àti olùgbàlà wa ju ká wà nínú owó ọlá ohun mèremère àlùmọ́nì ayé yìí láì ní jésù lọ ẹnikẹ́ni tó bá ní àwọn nǹkan wọ̀nyí tí jésù ò fẹsẹ̀ múlẹ̀ nú ayé rẹ̀ ẹrú ni ẹrú ni irú onítọ̀hún bí a bá sì ka ẹrú inú ẹrú àbàjẹ́ a ó ká ọlọ́jọ́ kan ṣé sí èpò tàbí àlìkámà jésù ti sọ fún wa ó ti fi ìrọ̀rùn fún ayé wa ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a di ẹrù wọlé lórí ó ní èmi ò fi ìsinmi fún ọkàn yín o tó sọ ni àkótúnṣẹrú àkótúnṣẹrú ó tú wa lóko ìgbèkùn wa ó sọ wá dà láyọ̀ nínú ìparun ló ti wá wa rí ó mú wa padà wá ságbó àti rí i ìgbàlà ọ̀fẹ́ nínú Jésù àwa ti yè bó bá ṣalẹ̀. bó bá ṣalẹ̀ bó tún ṣòro. dẹni àìkú a ò tún ní ṣerú mọ́ bíbélì ní ẹ tètè máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ ó ní eléyìí tó kù a ó fi fún wa hmm, ṣùgbọ́n ní òde òwò yìí èwo gangan la kọ́kọ́ ń wá ná ṣé bí èyí tó kù lẹ́yìn rẹ̀ làṣáájú ń wá a ti fi ìjọba ọlọ́run sílẹ̀ àwa ń sá eré àwọn nǹkan tó wà lẹ́yìn yìí àṣà mi ìlàsàpájúdé àṣà mi ìwọlé èṣù láì jáde mọ́ torí pé ọ̀lẹ́ni tó bá wọnú ẹ̀kọ́ tó jáde mọ́ lọ́rọ̀ èṣù àṣà ń sá à ń sá sọ gbogbo ń ta nínú ẹlòmíì ń sá tiẹ̀ ó ń sá sọmọ nù ó ń sá sọ aya nù wọ́n ń sá wọn sọ ọkọ nù ṣùgbọ́n ṣó yẹ ká máa sá eré ilé tó wà lẹ́yìn àbí eré tó wà wájú tó ní ká ọkọ wà yẹn náà ó ló yẹ ká sá ayé ń fà wá mọ́ra pẹ̀lú gbogbo ohun tí wọ́n ní ṣùgbọ́n ayé ń já wa kulẹ̀ nígbẹ̀yìn náà ni. Hmm. lásán láyé tí ògo àtàfẹ́rẹ̀ hàn mí ó fà mí mọ́ra kí n lè jẹ́ ọmọ ayé ohun wọ̀nyí o kò ní í borí mi kìmí kí n má fòyà ìwọ náà pétépérò kó má bẹ̀rù o àwa ń wá oore ọ̀fẹ́ ẹ̀bùn kan ṣoṣo ni gbogbo èyí tó kù dàbí òjìji tó kọjá ẹ jẹ́ ká wá iye ògo tọ̀run tòótọ́ torí ọ̀run ló jà jù ó ṣóhun ló jà jù ó máa gbọ́ bí a bá pàdánù Jésù a pàdánù ohun gbogbo ìrọ̀rùn ìsinmi o ìgbàlà tí kò ní pẹ̀kun àlàáfíà tó yẹ ká wá ní láti wọ ọ̀run rere àní nílé ológo kí àwa má pàdánù. kò yẹ ká pàdánù nílé ológo kárìíra lọ́run ló jàjù kò yẹ ká fayé yìí ṣàrímọ́ gbogbo ohun tá ní nínú ayé yìí bí a ò bá ní Jésù pẹ̀lú rẹ̀ òfò ló já sí. káríà lọ́rùn ló jà jù kò yẹ kápáyé ṣáárí mọ́ káríà lọ́rùn ló jà jù kò yẹ kápáyé ṣáárí mọ́. Hmm, kò mà yẹ káfáyé ṣáárí mọ́ kì í ṣorin lásán ló gbọ́ yẹn o ìwọ olè ṣó o wá ní fáyé ìṣàrímọ́ báyìí àti bí kọ́bọ̀kọ́bọ̀ five five naira sísì sísì ló mo ti bẹ̀rẹ̀ tó fi wá dé tó dààmú ọ lọ́wọ́ yìí ṣó wá ní fàyè ìṣàlímọ́ tó bá jáwọ́ alágbèrè mú dọ́dọ̀ rẹ o nígbà tí wèrè wà ní títì tí ò wọṣọ nítorí pé ọpọlọ rẹ ti dàrú kò mọ tó ń ṣe mọ́ tí ìwọ èèyàn torí rẹ ò dàrú torí rẹ ò yí o wọlé ibi tí wọ́n ti ń taṣọ ora tí oníhòòhò lóra o tún bá balùwẹ̀ o tún wẹ̀ bákan náà o wá rìn lọ títì gbogbo ara rẹ là ń wò o yàtọ̀ sí wèrè ṣé kákókó kápẹ̀wọ̀ àti wèrè ní nǹkan kan náà ni àwọn alágbèrè kan tiẹ̀ wà high class ní tiwọn wọn kì í wọṣọ tó ṣíra lẹ̀ wọn kì í kódà àwọn ẹlòmíà tún borí nù wọn ṣùgbọ́n pọ́ńbélé ògidì àgbèrè mi ń bẹ lọ́wọ́ wọn bí wọ́n bá wọ ìjọ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run tó wà ń bẹ̀ wọ́n fẹ́ gbé ṣùgbọ́n ṣó wà ní fàyè ìṣàmìmọ́ báyìí alábòsí èèyàn tí ń tẹnubọlẹ̀ rojú ẹlẹ́jọ́ káàkiri láì dáa ṣó ní fàyè ìṣàmìmọ́ ìwọ onílara ènìyàn tó jẹ́ pé bó bá rí ní tó dáa báyìí wà ní kẹ́ẹ̀nẹ́ àwọn dà ṣó ní fàyè ìṣàmìmọ́ báyìí oníjàmbá ènìyàn tí ń pàdé àwọn ènìyàn lẹ́sẹ̀ ògbèjì tàbí tí ń pe orúkọ àwọn ènìyàn pa lóru tàbí tí ń pe ọmọ lọ́mọ pa hey ṣó ní fàyè ìṣàrímọ abọ̀rìṣà ẹlẹ́gbin ni ọ́ onídọ̀tí ni ọ́ gbogbo ń tá a gbé fún ọ pé kó gbé sínú kọ́bọ̀dù tàbá abẹ́lẹ̀ abẹ́ abẹ́ abẹ́ ilé rẹ tó ń tapọ́ sí lórí tó ń buyọ̀ sí tó ń kó gbẹ́ra ó rí pé ọ̀bùn nìyẹn ohun ríra ni lójú ọlọ́run ṣó wá ní fàyè ìṣàrímọ bó bá jáwọ́ báyìí ìwà alágídí ènìyàn tó a sọ fún ọ títí títí tó náà gbọ́ tó ní tinú rẹ náà ló ṣe ó da gbogbo náà ni ṣùgbọ́n àríkókó ṣó wà ní fàyè ìṣàrìmọ́ báyìí onígbéraga ènìyàn èmi mo tó báyìí mo pọ̀ báyìí kò sẹ́ni tó tó mi ńlẹ̀ yìí ṣó ní fàyè ìṣàrìmọ́ báyìí ọlọ̀tẹ̀ ènìyàn àwọn tí ń da ilé ìjọsìn rúnú wọn pọ̀ nílé ìjọsìn wọn a sì da gbogbo ẹgbẹ́ rú wọn da gbogbo ẹ̀ mọ́lẹ̀ ṣó ní fàyè ìṣàrìmọ́ òkúrẹ́ èèyàn ńkọ́ lọ jáwọ́ kó má bàa fàyè ìṣàrìmọ́ mò ń sọ. kẹ́ẹ̀yà àṣọṣe olè jàǹdùkú ẹ̀kú ìrètí ọjọ́ ìdájọ́ kábọ̀rìṣà kó pa ohun tí ò sọ̀rọ̀ tí kò sí lọ́rùn ẹ yé sátani lọ́wọ́ kẹtùn fẹ̀ẹ́nu kò jésù ṣèké ṣàjò kò sẹ́ni tí ó gba tó máa fi kálà ìyẹn dé torí pé bí ẹ bá ń gbọ́ ń àgbà ló lè omi àwọ̀ sí bọ́mọdé bá rìnrìn àjò lójú àgbà ó lè má bàa gbà mọ́ nílé tó bá dé ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́run ló mọ òpin ìrìn àjò ká fi ṣàdúrà òpin ìrìn àjò tèmi tìrẹ nínú ayé ọba jẹ́ kó san wá ò ká olú. Hmm bọ̀dá bọ́ìsì mú ọ̀dọ́dọ̀ ẹ̀yin náà ẹ̀yin tó kébé bára ṣẹ́ẹ̀tì àbá bára ṣẹ́ẹ̀tì fún yín ẹ̀ ní de bọ́sìnì kankan bó tilẹ̀ wù kó rí ẹ̀ ní de tọwọ́ bíi ti ń wò ó mọ ẹ̀ wá sí gbogbo àyálẹ̀ ẹ̀ wọ́n pé wọ́sọ̀p jí kí ló ń hàpùn náà ẹ̀yin guys bó la ń chill sí láti secondary school ló wọ́n ti bẹ̀rẹ̀ títí tẹ́ fi wọ university tẹ́ fi wọ polytechnic tàbáwọn technical schools lẹ́ẹ̀bà tó lọ káṣà ń gbẹ̀bá délé ìwé ẹlòmíì arìn àdàbí ẹni pẹ́gbẹ́ rẹ̀ ti wọ́ dànù nítorí akọ iná ni o ẹlòmíì arìn àdàbí ẹni tó sunké ẹlòmíì ò dáràn mọ́ sí àdàbí tòbúkọ wọn ti wá dọmọ kọmọ wọn ti ya gáṣá láwọn ọmọ tí wọn bí níbi níran ọmọ ah ẹlòmíì ti lọ join court bó bá padà délé tí bá má bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pé hey ọmọ rẹ̀ agọwọ́ rẹ̀ lékè ńkà bẹ́lẹ̀ tí gan ò ṣe kó ẹ ti rójú òun gan fúnra ẹ̀ sí olórin kan ló kọ nígbà kan ó ní ọkọ̀ èrò láyé àwa ẹ̀dá bí adarí ọkọ̀ lórí wa rí ẹlẹ́dàá ènìyàn ló jẹ́ di ọ̀nà ọkọ̀ ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọkọ̀ tó ń rajò ǹjẹ́ ẹ ti rárìnrìn àjò tí ó sọ pé òun ò tún relé mọ́ bọ́kọ̀ ẹ̀dá lọ rèé jàbọ̀ ọ̀nà Àbújá ta ó gbàbọ̀ àsìkò tí wá irú ọkọ̀ ta ó wọ̀ la ò mọ̀ ilé ayé yìí àwa àna jà ní. ó ní àjèjì la jẹ́ láyé. àjèjì la láyé. bó o ti wù káyé yìí ládùn tó a ó padà lọ́jọ́ kan. ilé ayé yìí àwa àna ọjà rẹ tó wá náà náà nìyí o ní pé kó jábàálẹ̀ ọmọ ọlọ́mọ kó parọ́ fún kó fún lóyún tó bá ti mú délé yín kó sọ pé ò tiẹ̀ mọ́ rárá ọjà rẹ tó wá náà ó náà ní kò kàn mọ́ gbéra rẹ lẹ̀ fọkùnrin tó bá tó wá yá kó wá dègùn sí ọlọ́run kó mọ̀rọ̀ kọfẹ́ ọjà tó wá náà tiẹ̀ ó ní pé kó sọ fẹ́ni tó lo fóònù rẹ̀ lọ́wọ́ pé tó bá ti lo fóònù ọwọ́ yẹn tó kó bá gbélé mi lọ. Hmm. ọjà rẹ náà tó wá náà náà nìyẹn ọjà rẹ tó wá náà ó náà ní iṣan méjì ti court. ìtàn kan mọ̀ ni ọmọkùnrin kan ló jáde ilé ìwé gíga ní ò bá ríṣẹ́ ó wáṣẹ́ títí tí kò má ríṣẹ́ ó wá rántí ọ̀rẹ́ rẹ̀ tó ń bẹ lóṣòdì tó ń ṣe dráìvà ó lóun kúkú lọ́mọ abáṣe kọ̀ǹdọ́kítọ̀ títí tóun náà ó fi ríṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ yìí wá kalẹ̀ ó ní onídìí lẹ́sìn ni ó gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ pẹ̀lú àwa báyìí wàhálà mọ́ ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn terminals o tá a bá dé gbogbo bẹ̀ tóníkálukú bá ti ń yọ̀ bẹ́ tálákì ti ń yà á ké ìwọ náà bẹ̀rẹ̀ múgò níbi ayé ìgò rẹ lọ́wọ́ rẹ bábá ó jọmọ́ giri tàbí kò jọmọ́ bìkan ṣàgbára rẹ nígò náà tó bá ti kọ́kọ́ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ara rẹ náà ó wà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn torí pé ẹni orí yọ ó dilé ni o ọmọkùnrin yìí lòun ti gbọ́ ìjábá ṣẹlẹ̀ lóṣòdì níjọ́ tàwọn yìí ọjọ́ náà ti pẹ́ díẹ̀ sẹ́yìn lọmọ yìí bá kígò mọ́lẹ̀ nígbà torí pé ìjà bẹ̀rẹ̀ ó bá gbàgò mọ́lẹ̀ ló bá gúnra rẹ̀ lọ́wọ́ ṣọ̀ orí iṣan méjì tó ń bẹ ní àtẹ́lẹwọ́ ibẹ̀ ló ti gbá ìgò ìmọ́ra rẹ̀ ah iṣan méjì bá gbẹni sókè báyìí ló ń da ẹ̀jẹ̀ ṣòro ṣòro ṣòro ló bẹ̀rẹ̀ sí ń pariwo iṣan méjì ti cut báyìí yes ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣan méjì ti cut kátó wí kátó fọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ọmọ yìí ti fẹ̀gbẹ́ lílẹ̀ ó ti dákú ìdákú nìkan lè rí nígbà tí ó ṣe díẹ̀ kan tó gbedele ìwòsàn ó mọ̀ ti gbẹ̀mí nì ah lọ́mọ tí ìyá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ tí bàbá ti làágùn làágùn torí titi ẹ̀ tí wọ́n sọ pé níjọ́ kan àwọn ó jókòó àwọn ó jèrè ọmọ àwọn ha ọmọ yìí mọ̀ fò ìṣánlẹ̀ ọmọ òkú ìṣàn méjì ti court hey ṣàwárí rè ń bẹ̀ báyìí ǹjẹ́ èrè wà nínú agídí ǹjẹ́ èrè wà nínú jàǹdùkú ṣé orérè gidi ń bẹ̀ báyìí ǹjẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti rèrè nínú ayé ṣé èèyàn lè rèrè lọ́run bí o bá ti rèrè agídí rẹ àti jàǹdùkú rẹ nínú ayé ṣòórì lọ́run ìbéèrè mi sí ọ nìyí o ní láti yí padà. rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o ayé ò lọ bí ọ̀pá ìbọn àtòrìláyé ó ń lọ sí wá sẹ́yìn ní pàṣánláyé o ó ń lọ sí wá sẹ́yìn rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ nígbà tí ọjọ́ ibi kò ì sí ìdè ọmọ mi gbọ́ bẹ́lẹ́gan bá tàn ẹ́ o má ṣe gbà ìwà rere ṣáá ṣóhun lẹ̀ṣọ́ ènìyàn fetí sí ohùn àwọn òbí rẹ má ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ọgbọ́n kígbe lóde ó ń fọhùn rẹ̀ nígboro ọgbọ́n kígbe lóde o ó ń fọhùn rẹ̀ tántántán wípé kí ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ ìwọ tó sọ pé o gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ àgbọ́ inú wa dùn pé o sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó o ṣe bí apalọ̀ ńkọ́ irú ìgbàláwo gan ló ń fi hàn àwọn ènìyàn ìwọ tó dálé iṣẹ́ bí apalọ̀ lẹ́ẹ̀ tó tún pè ní ògo olúwa bí apalọ̀ ìwọ tó pè ní ìyanu jésù bí apalọ̀ ìwọ tó pè ní jésù ṣeun bí apalọ̀ ṣé ògo ọlọ́run farahàn níbi tó wà yẹn ògo ọlọ́run a máa farahàn kí ènìyàn mú sí títí tí lọ́dọ̀ rẹ kó tún já lukọ́tà kẹ́ẹ̀tún jọ máa fi ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbé ńkọ́ sí ògo ọlọ́run ló farahàn gbogbo àwọn ọkọ̀ ọlọ́kọ̀ tó yẹ kán darí sílé láti bí iṣẹ́ bí apalọ̀ rẹ ni wọ́n ti ná gbogbo owó oṣù wọn ẹ tún fi nǹkan sí pẹpẹ sóòpù fún wọn hey ẹ tún gbèdì ẹ mọ tún fìdí jù sí wọn nítorí owó tẹ gbà lọ́wọ́ ó bá dijọ́ sunday ẹ tún lọ ilé ìjọsìn wọn. ẹ̀yin ṣàtún kan mọ́gi sí ni pẹ̀lú iṣẹ́ àti ìwà ọwọ́ rẹ ronúpìwàdà kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kàrí ọ sínú ìfẹ́ bàbá. hey o ní láti fi ayé rẹ fún Jésù kó yí padà kò sì kọrin yìí pẹ̀lú mi pé. àpáta ayérayé ṣe ibi ìsádi mi jẹ́ kí omi ohun ẹ̀jẹ̀ tó ṣàn láti ìyá rẹ̀ tó ṣàn láti ìyá rẹ̀ ṣe ìwòsàn fẹ́ṣẹ̀ mi. yóò ṣe ìwòsàn fún ẹ̀ṣẹ̀ rẹ bí o bá pinnu láti yí padà ìwọ ìyàwó ilé mo dọ́dọ̀ rẹ o ìwọ tó jẹ́ wípé torí ká má bàa jìyà òun la ṣe ń yá má jìyà ló fà lọkọ rẹ ní jókòó lé mọ tọ́jú àwọn ọmọ mọ tọ́jú ilé o jẹ́ kí èmi ló mọ ṣiṣẹ́ kí n mọ owó wálé ṣùgbọ́n àbá ọmọbẹ àfihàn sí i yàrá oníkínní yàrá onílé kejì ló wọn wọ káàkiri pẹ̀lú rò láyà ò níwẹ̀ fáwọn ọmọ bá ti fún ọ lóúnjẹ tán ẹ̀yin ọmọ ẹ̀ mọ́ lọ sí ilé nkùlé ni ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ káàkiri àdúgbò bá mi ló kọrin kan ó ní ẹ̀rùn mi ra kọ́ bá mi ẹrùn mi ra kó bá mi ẹjọ́ ẹlẹ́jọ́ máa tò kí ayé kan la mú mẹ́à lùgbì ọ̀rọ̀ bá abẹ́yìn yọ kí ọyẹ́ kí mi yàtọ̀ kẹrùn mi ẹrùn mi ra kó bá mi. sẹ́rùn rẹ̀ wá ní kó bá ọ báyìí nígbà tí wọ́n bá tí aráalé kejì bá gbọ́ tí aráalé kẹta bá gbọ́ wọ́n bá parí wọn pọ̀ wọ́n bá derú èké sí ọ lórí. ẹrùn mi ra kó bá mi ẹrùn mi ra kó bá mi ẹjọ́ ẹlẹ́jọ́ máa tò kí ayé kan la mú mi á lùgbì ọ̀rọ̀ bá abẹ́yìn yọ kíyan yìí kí mi yàtọ̀ tẹrùn mi ẹrùn mi ra kó bá mi. ẹnu rẹ ò gbọ́dọ̀ kó bá ọyàwó ilé o bó ló ṣe wá ṣe báyìí tó jẹ́ pé tọkọ rẹ bá ń lọ bí iṣẹ́ láàárọ̀ gbogbo èèyàn ni ó mọ̀ ó lọ kí aṣọ rẹ̀ lọ́rùn tó ní bí ò bá fowó tó tọ́ ọ lẹ̀ kò gbọ́dọ̀ lọ tó bá dọ̀sán ó fàbọ̀ lórí àwọn ará ilé yín tí láńlọ́ọ̀dù bá dé lọ́sàn-án yóò mọ parí ìjà ìjà ni yóò parí títí tọkọ rẹ̀ yóò fi dé lálẹ́ tí gbogbo yóò ti mọ̀ kọkọ rẹ̀ ti dé àwọn ará ilé yín gan tẹ̀ tí da ọmọ ládùúgbò ọmọ ìgbára ilé rẹ̀ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ àwọn ìyàwó míì ẹ̀wẹ̀ o àwọn míì èjà wọn èé ta ti wọn ṣùgbọ́n látàárọ̀ títí ó fi dalẹ́ wọn lérò mọ́ yà wọn á wẹ̀ wọn á ṣe ń jẹ wọn mọ̀ dákàjẹ́ káàkiri àdúgbò ni ọmọ wọn báyìí ló ṣe fakunlé mú eléyìí tí bá ń lọ sùkúù yóò wọ aṣọ gígan lọ ni aṣọ sùkúù rẹ̀ ó ti Ah, ẹ ti rí ìyá ẹ̀rọ mọ sẹ́rù ìyàwó bẹ́ẹ̀ lọ́kọ́ mọ ní mọ ń wo ọkọ tó bá yá ẹ̀ lé ọkọ yín síta ara ẹ̀ṣẹ̀ yín ló wà ó pé ẹ̀ ń lé ọkọ yín síta ẹ̀yin gan lẹ̀ ń kó wọn sí yọ́yọ́ ẹ̀yin ọkọ náà gan ẹ gbọ́ gbogbo ohun tẹ́ ẹ̀ lè ṣe fún ìyàwó yín inú ilé lẹ́ẹ̀mọ̀ ṣe fún gẹ́fìrẹ̀ǹdì gbogbo owó tẹ́ ẹ̀ lè ná fún ìyàwó ilé ẹ̀ẹ̀mọ̀ náà fún gẹ́fìrẹ̀ǹdì àwọn ọ̀fẹ́ kan tún wà tẹ́ ẹ̀ mọ́ ń dá lára fún àwọn gẹ́fìrẹ̀ǹdì yín ẹ lè dárú ẹ̀ lára láàrin ìṣẹ́jú márùn-ún nílé ẹ ti máa gbọ́ ẹ̀wọ́ wà ní gbogbo yẹn ní ìsìn ẹ lè báyàwó yín jáde ẹ máa gbọ́ ní ṣọwájú bá débẹ̀ lọ́hùn sọ fún ọkẹ́ mi náà fẹ́ dé ẹ wà máa náwó yàlà yòló ń ta tẹ bá dé ta ìta lọmọ yín ti máa da ẹ ìdánú ilé ẹlòmíì àti máa wọlé láago kéékèèké inú àwọn ọkùnrin bíi aago one bíi aago two ah ń bo la fẹ́ báyàrá já báyìí ǹjẹ́ sẹ́nu wa nìkan ni ó kó bá wa báyìí àbí wà wa ìwà gan ó kó bá wa báyìí ẹ̀jẹ̀ á lọ jáwọ́ onídàájọ́ ayé mọ̀ ń bọ̀ ẹ̀ ṣọ́ra. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ̀ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀ onídàájọ́ ayé ń tí yóò béèrè lọ́wọ́ mi pé báwo la ṣe lò ó ìgbésí ayé wa. torí náà ronú rẹ o arákùnrin ronú rẹ o arábìnrin ronú kéṣù máa fi ọ́ ṣe yẹ̀yẹ́. ronú rẹ o arákùnrin ronú rẹ o arábìnrin ronú rẹ o kéṣù máa fi ọ́ ṣe èrè jẹ́. Hmm. àwa ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run àti àjògùn ìjọba rẹ̀ ọ̀rọ̀ kan wá o nítorí pé àwa gangan ni agbátẹ̀lé rí pàǹtẹ̀tẹ̀ báyìí béèyàn bá dẹ̀ yọ ìtìgi tó ń bẹ lójú ọmọlàkejì ẹ̀ tí ò bá yọ tiẹ̀ a jẹ́ pé ká sọ pé irú onítọ̀hún yẹn ó jẹ́ olójú kan olójú kan ni wá o bí a bá ń yọ ìtìgi lójú àwọn ènìyàn tá a bá yọ ìtìgi ojú ara wa wò ó iṣẹ́ ọlọ́run tó ń ṣe ṣe ò tẹ́ǹdì bóyá olórin ẹ̀mí ni ọ́ ṣé nígbà tó ń kọrin ẹ̀mí yẹn ṣé kán lọ́kọ̀ọ̀kan òdo lórí Kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni bá ti ń kọ́ ṣó o tẹ́ǹdì ṣó òwò kìkì káàkiri ṣé ṣe pé àwọn èèyàn tó ń sọ fún pé kán máa wá jọba ọlọ́run ṣé kìí ṣe pé èyí tó kù lẹ́yìn rẹ̀ nìwọ fún ara rẹ̀ ń wá tó fi jọba ọlọ́run sílẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run míì tán pera wọn ní olórin wọ́n á sì mọ kọrin wọ́n mọ búra wọn mọ tàkùrọ̀sọ gbélé bá kọrin tó bá bú tọ̀hún tọ̀hún náà tún gbé tiẹ̀ náà tún bú tiẹ̀ aláwa mọ̀ yàtọ̀ sí mọ̀ olórin ayé tó ń kọ orú ẹ̀ kan ńgbà wo tún wá ló wá dà báyìí lọ́dọ̀ wa ronú rẹ wò arákùnrin ronú rẹ wò arábìnrin ronú rẹ wò kéṣù má fi ọ́ ṣe yẹ̀yẹ́. ṣéṣù wàá fi ọ́ ṣe yẹ̀yẹ́ báyìí àbí o ò fura pé èṣù ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ nígbà tá a bá pè ọ́ sílé ìjọsìn torí pé a mọ̀ pé akọrin ẹ̀mí ni ọ́ pé ọ̀run àwọn ènìyàn ó ṣí láti gba ire wọn tó wá débẹ̀ tó kọrin tó mú ògo jáde wá o kọrin tó ní ìgbàlà nínú o kọrin táwọn ènìyàn ó fàyè wọn fún Jésù o sì pe ara rẹ ní olórin ẹ̀mí hmm. ṣé olórin ẹ̀mí ni ọ fúnra rẹ àbí wọn kàn ń pè ọbẹ torí gbà mí tẹlómi bá fẹ́ lọ kọrin ẹ̀mí tá a wí yìí náà yóò ti mu tí ó kẹ́ri tó bá tún kọ tán àtúngbégbá ọtí rẹ̀. ronú rẹ wò arákùnrin ronú rẹ wò arábìnrin ronú kéṣù máa fi ọ̀ṣèré jẹ́. báàmì olórin wọ́n ní òun máa dá ọ lé kí màá dẹni ẹ̀gàn lọ́dọ̀ rẹ o òun máa dá ọ lé kí màá dẹni ìkọ̀sílẹ̀ o ọmọjà rẹ o Jésù mọ̀mọ̀jẹ́ mi dá ọ lé ọmọjà rẹ o bàbá mọ̀mọ̀jẹ́ mi kàbùkù lọ́dọ̀ rẹ bàbá ọmọjà rẹ o Jésù mo mọ̀ jẹ́ mi dá ọ lé. Ah, ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọ̀run apádi lẹ̀ṣẹ̀ ń gbọ́mọ ènìyàn rẹ̀ torí náà bẹ̀lẹ́ dáradára lórí o kó o má bàa kùnà ilé ológo. orin ìyá mi olórin nù ẹ̀ṣẹ̀ mọ̀ lóró ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì òní ń gbé nírè bá ẹlẹ́dàá rẹ làjà lónìí kó má bàa kùnà ilé ológo. torí pé gbogbo mapá mapá pátá. ilé ayé lọ́mọ. gbogbo mo mọ̀yàn ní ìlú pátá. ilé ayé lọ́mọ. ọ̀rọ̀ mi ni ẹgbọ́n ẹ máa wò ṣe mi. ilé ayé lọ́mọ. má jayé òní mi ò dẹ̀ mẹ́yìn ọ̀la. ilé ayé lọ́mọ máa kọ̀rọ̀ sí wọn lẹ́nu kí iná fẹ́ ṣe fún mi. ilé ayé ló mọ̀. a máa kú lọ́jọ́ kan a máa kú lọ́jọ́ kan pátápátá ènìyàn á kú ará ayé àrọ̀hún ọlọ́run nìkan ní òkú o. èèyàn kù kò sí bá a ṣe lè mọ̀ ṣe tó ọlọ́gbọ́n ayé kan ò ta kókó omi sétí aṣọ rí àwọn ọ̀mọ̀ràn kan wọn ìmọ̀ye yẹ̀pẹ́lẹ̀ níbi tẹ́lẹ̀ ọ̀ka ti tètè òkú náà. bẹ́ẹ̀nìyàn bá dẹ̀ kú tán ẹ̀ mọ báwọn ènìyàn wọn ṣe ń tara bẹ́ẹ̀nìkan bá kú nínú ẹbí ẹ rí báwọn èèyàn ṣe wọn bẹ̀rẹ̀ sí ní tara ìkan dé láti ìlú òyìnbó àwọn kan dé láti ìlú wọn àwọn kan dé látàbúlé wọn máa pariwo wọn bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lẹ̀ gbogbo àní àní bàtà ọ̀fọ̀ lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ yẹn bá kú kò sí bó ṣe lè darúgbó tó wọn bọ́ bàtà sẹ́nu ọ̀nà lẹ̀ o lè mọ̀jẹ̀ tọ̀fọ̀ bọ̀ wọ́n bọ̀ bàtà sẹ́nu ọ̀nà wọ́n máa pariwo ọmọ ó sọ tiẹ̀ ìyàwó sọ tiẹ̀ ẹni tó close mọ́ bàbá tàbí ìyá jù yóò mọ̀ sọ tiẹ̀ á ní. ìwòyí ìdún ta ò àjọ jẹ. wọ́n máa ké. ìwòyí èsì àjọ dámọ̀ràn. Hmm. ìgbà tó dáná ló wá dáríwọ́ a ò rí mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi àti. spoke with dad yesterday. Oh, what's this? What is this? Òyìnbó á máa jábọ́ lẹ́nu àwọn ọmọ ìlú èbó. Ah. Bàbá alágbájá ò sọ fún mi pé bóun ṣe máa rìnrìn òun rèé. Ìyẹn nìyẹn lẹ́nu ìyàwó búrẹ̀jọ́ kan náà á sọ tiẹ̀. Gbogbo àwọn ènìyàn tó ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán bóyá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bóyá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wò ó tán lórí amóhùnmáwòrán wọ́n mọ̀ sọ tiwọn. Ọmọ náà káwọ́ lérí àwọn ènìyàn tó wá tó jẹ́ pé wọn ò fẹ́ràn òkú àbí wọ́n fẹ́ràn rẹ̀ gan wọ́n jàrá mọ́lẹ̀ mọ́ gbọ́ ṣé lóòótọ́ ni ó ti kú àbí. ìwòyí ìdún ta ò àjọjẹ. ìwòyí èṣí àjọdá mọ̀ràn. ìgbà tó dáná ló wá dáríwó a ò rí i mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí fèmí àti rẹ̀. bàbá ti ṣe gbogbo ìyẹn tán kí ló kù ní láti gbé fọ́tò òkú nígbà tó wà láyé a wá fẹ̀yìn kẹ sínú fọ́tò fọ́tò yìí ni wọ́n gbé sórí tábìlì wọ́n gbéwèé síwájú ẹ̀ wọ́n á fi báírò sí oníkálukú á wá tò wọ́n á máa kọ síbẹ̀ kó jẹ́ ìkàn náà lónìí kó jẹ́ èèyàn kan tó lọ́lá tàbí ènìyàn tá ò tiẹ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n oníkálukú máa kọ tiẹ̀ wọ́n á mú báírò a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù sàn rè tẹ́lòmíràn bá débi á ní olùfẹ́ mi ọ̀wọ́n sàn án rè oríṣiríṣi ni wọ́n máa ń kọ́ wọ́n bá ti rí ìwé lórí tábìlì pẹ̀lú fọ́tò wọ́n á máa kọ oríṣiríṣi síbẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ wípé ó sì kújọ́ wékìpin wọ́n wàá lọ gbé òkú wá láti mọ́ṣúárì wọ́n ti mú ọjọ́ wékìpin àtijọ́ òkú wọ́n bá ti gbókú dé wọ́n ti múra fún un á wà nínú pósí ńbẹ wọ́n á tẹ̀ sílẹ̀ síbẹ̀ nítorí wékìpin oníkálukú á máa kọjá wọ́n máa wojú òkú fún ìwò ìkẹyìn tá bá ti ń wojú rẹ̀ ẹlòmíà wojú rẹ̀ á àfìgbà tọkùnrin yẹn lọ tí ò sanwó yìí náà ẹlòmíà sì wojú wa ní bàbá dáadáa ẹlòmíà tún wò á tún ní sótán bá a rìn bí ẹni já rìn bá a sọ ń bí ẹni já sọ ó yá ẹ dìde ẹ tún wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe nítorí pé láàárín ọ̀tá ejò ìkòkò àwọn paramọ́lẹ̀ nínú ayé tá a wà yìí bí o ti rá àwọn tó fẹ́ràn rẹ bẹ́ẹ̀ náà ló máa rá àwọn tí ò fẹ́ràn rẹ nígbà tó wà láyé àwọn kan fẹ́yìn sí ọ ṣùgbọ́n wọn ò fẹ́ràn béèyàn bá tẹ́tí sí ọkàn wọn ó mọ gbọ́ nǹkan tó ní kálukú wọn mọ̀ sọ àwa kúrò níbẹ̀ wọn ò gbé òkú wọn fẹ́ lọ ṣe ètò ìsìnkú nìyẹn wàá máa gbọ́. àti gbé bàbá rẹ̀ lé àti gbé. sílẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan bíbélì ní lẹ́yìn rẹ̀ ìdájọ́ ni ó di dandan ká gbé wọn o á gbé wọn lọ sí ìtẹ́kùú níbi tí a ó ti ṣe ètò ìsìnkú létí ibojì fún wọn ló bá tán ilé ayé ẹsẹ̀ mẹ́fà alágbèrè ó mà tán síbẹ̀ rèé gbogbo wọn ó dá mi mọ̀ ládùúgbò yìí pé mi nìyá abẹ ló bá tán o gbogbo iṣẹ́ àjẹ́ àti iṣẹ́ ìmìrì iṣẹ́ oṣó ibẹ̀ ló parí sí gbogbo ká mú ògo ká dé mábẹ́ ká kó wọn sínú àhámọ́ ká dẹ̀ jókòó tẹ̀ wọ́n rì ká má jẹ́ kí wọ́n lọ síwájú nítorí àwọn oògùn ńláńlá burúkú burúkú tá a ti gbójúlé hey mo bá parí a wá gbé wọn lọ sí ìtẹ́ńbẹ̀ wọ́n ṣe ètò ìsìnkú bí wọ́n ṣe yẹ kán ṣe wọ́n wàá mú shovel fún àwọn tí erùpẹ̀ bá tọ́ sí wọ́n ní kí wọ́n bu eru fún eru iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ báyìí ni àwọn ẹgbẹ́ akọrin yóò wá gbé ìwé orin sókè àwọn orin àṣàyàn fún òkú eléyìí tó ń láàmì láaka tó yẹ kí onígbàgbọ́ máa ronú ìgbà tí wọ́n bá ń kọ ọ́ lọ́wọ́ àwọn ló wà nínú ìwé orin yìí ẹ gbọ́ bí wọ́n ti ń kọ ìkan lára wọn ni. a ò pàdé létí odò odò dídán odò dídán náà. létí odò dídán eléyìí tó mọ́ gara bíi kírísítálì tẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀ lẹ́bàá ìtẹ́ ọlọ́run hmm, ènìyàn mélòó gan-an la fẹ́ pàdé létí odò dídán ìbéèrè mi sí ọba yìí ni wípé lẹ́yìn tó ti gbọ́ gbogbo eléyìí ǹjẹ́ ó pàdé rẹ létí odò dídán lóòótọ́ pẹ̀lú iṣẹ́ àti ìwà búburú ọwọ́ rẹ ìṣe ó pàdé rẹ létí odò dídán pẹ̀lú àgbèrè ọwọ́ rẹ iṣẹ́ ó pàdé rẹ létí odò dídán pẹ̀lú olè àti jàǹdùkú ọwọ́ rẹ iṣẹ́ ọkọ̀ àdé rẹ lè ti rù tán à ìwọ tó jẹ́ pé tó bá bá èèyàn yan odi wọ́n bẹ̀ ọ́ tí ó lò ní parí ẹ̀ tó kò ní tán nù rẹ̀ ṣe ọkọ̀ àdé rẹ lè ti rù dídán wọ́n á tún máa kọrin míì wọ́n á tún ní. màá sún olùfẹ́ tó fi máa ó kọrin yìí fún wọn náà tí ó sì bọ́ sóòótọ́ fún ọ ṣé lóòótọ́ ni wọn náà ó sùn rè bó bá kú ǹjẹ́ bàbá kọrin yìí fún ọ ṣé o ní ìgbàlà débi tí ó sùn tí ó gbórí lé àyà olùgbàlà rẹ ha àkókò náà tó báyìí láti jókòó káwo bí tí a ti gbà bí ọlọ́run nínú káwo bí tí a ti gbàṣẹ káwa ronú wa dáadáa ká sùn kàkà ká ronú báwo la ṣe fẹ́ jèrè báwo la ṣe fẹ́ jèrè ara wa lọ́rùn nítorí pé èèyàn lè jèrè ara rẹ̀ nínú ayé yìí ṣùgbọ́n bí ò bá jèrè ara rẹ̀ lọ́run òfo ló já sí fún un bíbélì ní èrè kíni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ ó ní kíni ó fi ṣe pàṣípààrọ̀ what shall it profit a man that gains the whole world and loses his soul kí ló fi ṣe pàṣípààrọ̀ béèrè mi rèé ẹ jẹ́ ká mọ ìpèrà wa léèrè àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àti wọ́n tó ń gbọ́ mi níbi tó wà bíra rẹ̀ léèrè wípé kí ló fi ṣe pàṣípààrọ̀ ó dára láti gba jésù ó dára láti wà nínú jésù láì fi ohunkóhun tẹ nídìí láì fi ohunkóhun mú dání láì wá ohunkóhun mọ́ ọ nítorí pé ọlọ́run owú ni ọlọ́run tó bẹ́ẹ̀ ṣe bàbá wò lára ọmọ àní láti ìran kìíní títí dé ìkẹrin ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ o wípé ṣé o sìn nígbà tó wá sínú ayé ṣé mi gangan ló sìn ibo ló ń lọ ibo ló ń lọ lẹ́yìn ayé ìwọ tó ti pinnu láti fi ayé rẹ fún jésù níbi tí o ti ń gbọ́ báyìí gbé ọwọ́ lé ọkàn àyà rẹ kó máa kọ́ sọ fún ọlọ́run gbogbo ibi tó ti gbà kùnà gbogbo ibi tó ti gbàṣẹ̀ sọ fún ọlọ́run kó dáríjì hàn lẹ́yìn èyí máa wí tẹ̀lé mi báyìí pé jésù olúwa mi mo gbà ọ́ ní àgbàtán wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ dédé mi kí o sì sọ mí di ọmọ mo ṣetán láti tẹ̀lé ọ dé òpin jésù olúwa wa àmín àsìkò tó o lè wá kọrin pẹ̀lú wa rèé nítorí pé kì í ṣe orin lásán orin tó gbọ́dọ̀ jẹ́ orin onígbàgbọ́ ni ìjà dópin ogun ti tán ogun rẹ ti tán báyìí orin ayọ̀ ló mọ kọ yóò gba ẹnu rẹ kan èrò ayọ̀ láwọn mọ gbọ́ ní àgọ́ rẹ nítorí pé o ti di àtẹ̀lé Jésù àti àjogún ìjọba rẹ̀ hallelujah.